أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وصحابته غر الميامين والتابعين له بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀ra rẹ̀ tí ó ṣe fún wa ìjọ Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ ọmọ bá òjì sí Ọlọ́run tí Ọlọ́run ọba ìdẹkẹ ọlànà ti gbogbo àgbáńlá yé Ọlọ́run bá wa kí àwọn ará ilé ànábi sallallahu alaihi wasallam bá wa kí àwọn sàádé rẹ̀ bákan náà gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọn fi sílẹ̀ títí tí ó fi di ọjọ́ àlùkìyàmá ọlọ́dà kan bá ní kẹ́ gbogbo wọn lápapọ̀. lẹ́yìn náà òní ní òru ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù jumada al-ula ní fourteen forty hijira òjijì ọlọ́run sallallahu alayhi wa ala alihi wa sallam. ètò pé pé ní gbogbo òru àrùbíyá báyìí ìṣe ni àwọn kà wa nínú tíra sharh usul thalatha aw thalatha fil usul. ترى خلاصة الأصول يقول ما وافى الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى رحمة واسعة يلام بين كلام فوسجاد عن كثير يتدفي علماء الشيخ وصالح الفوزان حفظه الله تعالى ما على يل شرمية وناني عنك يتدفي نبتي abá ọ̀rọ̀ dé òun náà ní nípa alìmánu bil màláìka ìnígbàgbọ́ sí àwọn malaika. Ona ni ní àwọn tí a ń ṣe àlàyé rẹ̀ bọ̀ wá nínú tírà yìí ètò ti gbé àwọn àlàyé tí a ń ṣe yìí a ń sọ nípa àwọn ìṣesí ètò ti gbé ọlọ́wọ́n ọba ìlékiọlá tó gbé fún àwọn màláìka òun náà ni tí à ń ti àlàyé bọ̀ wá pẹ̀lú àna ọlọ́run subhanahu wa ta'ala. níbi tí a ti gbé ọ̀rọ̀ wa lónìí pẹ̀lú àna ọlọ́run subhanahu wa ta'ala. òun náà ni malaikatu muwakkaluna bitanfizi awamiri la sátika bẹ́ẹ̀ sátika yẹn nílẹ̀ àtàlàyé àgbẹ̀ wọ الفجر نعم fajr náà ọ̀rọ̀ àjọ rí tọ́. níbi tí adé òun náà ni àwọn mọ̀láyíkà tí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó fi ń sọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó sì fi ń là wá kó níbi ewu èyí tó ṣe yí pé a ti ṣe àlàyé rẹ̀ délẹ̀ mẹ́yẹn wa minhum malaikatun mu'akkaduna aw muwakkaluna bi tanfidhi al-awamiri fi aqtari samawati wal-ard níbẹ̀ nínú àwọn ẹni tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run tó ti pé ọlọ́run mú wọn wá láti kó fi wọn sojú láti máa mú àwọn àtẹrẹsẹ ní gbogbo àwọn agbègbè sámà tilẹ̀. la ya'lamuhum illa Allah subhanahu wa ta'ala kò sẹ́ni tó mọ̀ wọn àfi Allah subhanahu wa ta'ala nìkan ló mọ̀ wọn. minhum malaikatun yatlubuna majalisa dhikri. ń nínú wọn àwọn màláìka kí máa wá àwọn àyè ìrántí ọlọ́run ọba tí a ti ń ṣe ìrántí ọlọ́run gẹ́gẹ́ bí irú àwọn ìdókòtà jókòó yìí wayahdurunaha wọ́n sì máa ń wá síbẹ̀ qala rasulullah sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ báyìí pé majtama qawmun fi baytin min buyutillah àwọn kan ní kójọ sínú ilé nínú ilé olúwa tá a mọ̀ sí masjid yatluna kitab Allah tí wọ́n máa kafira Allah wa yatadarasunahu bainahum tí wọ́n sì máa yẹ ẹ̀kọ́ rẹ̀ wò láàrin ara wọn ilà nazalasi alihimu sakina àyàfi kí ìfàyàbalẹ̀ ìfọkànbalẹ̀ kọ́sọ̀kalẹ̀ lé wọn lórí. bákan náà wọ̀kọ̀ṣíyàtì humur rahma ìkẹ́ yóò fi bò wọn wàhálfàtì humul malaika àwọn malaika ó sì tún máa dáàbò bò wọn. amalaikatun sayyahuna fil ardi yàtọ̀lọ́gbọ́nà hilakọ̀ sikiri wọ̀nyẹ̀ṣàdúnà ha. àwọn wọ̀nyí òun náà ni àwọn tó ti pé wọn a máa rìn káàkiri lórílẹ̀ tí wọ́n máa wá àwọn àyè tí wọ́n ti ń dárúkọ Ọlọ́run tí wọ́n ti rántí Ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tí wọ́n sì máa wà níbẹ̀. hadithi yẹn taaka tá pé wà hafatuhumul malaika so hadithi yẹn imaamu Muslim ọ̀nà gbé hadithi náà ni wọ́n gbé jáde. wala ya'lamu al-malaikata wa asnafihim wa awsafihim illa Allah àwọn màláìkà kò sẹ́ni tó lè mọ̀ wọ́n o wọn sì lè mọ àwọn ìran wọn àti àwọn ìròyìn wọn kò sẹ́ni tó lè mọ̀ kalẹ̀kalẹ̀ tán àyàfi ọlọ́run láàkì máa jẹ́ àfẹnusọ́sì kùrọ̀hánìyà ṣùgbọ́n àwọn sọ́wọ́ nínú àwọn nọ́ọ̀sù nínú alukùrọ̀hánì wọ́n àhàdìsì nàbàwíyà àti sọ́wọ́ nínú àwọn àhàdìsì ànábìwá muhammad sallallahu alayhi wa sallam wàtàfọ̀dẹ́náhù á sì ní àdìsọ́kà rẹ̀ wọ́n máa ń làm yóò dùkẹ́rù lẹ́nà èyí tí wọ́n bá ti dárúkọ rẹ̀ fún wa tí wọ́n ti sọ́sẹ́ rẹ̀ fún wa tí wọ́n sàlàyé ẹ̀ fún wa náà ń sèkò àìníkò àgbẹnuró ń bẹ àkànúró àkàràró àní máa dààmú ara wa pé wọ́n ní àǹkan tọ́ba di aago méjìlá kan wọ́n máa ń dé gbàkan ẹgbọ́ kí lórúkọ wọn rárá o. wàlá nàbù hasufihi àti ní máa wádìí nípa rẹ̀ lè ànà hàdá min ilmi al-ghayb torí inú máa kọ̀rọ̀ nìyẹn alladhi la nadkhulu fihi illa bidalil a gbọ́dọ̀ wọnú ẹ̀ àyàfi pẹ̀lú ẹ̀rù tó dájú láti wọnú ẹ̀ tábà fẹ́ wọnú rẹ̀. fal imanu bil malaika ìwà nígbà pẹ́sán malaika yẹn ruknun min arkani islami òun náà jẹ́ orígun nínú orígun islam ni faman jahada al malaikata ẹ̀ńtọ́ba tako bíbi àwọn màláìkà tó ní wọn ò sí wọ̀kọ́lá láàyò jẹ́rù màláìkà tó tó ní kò sí màláìkà kankan jọ lè ànáná lánàá ọ̀hún torí pààrí wọn. هذا يكون كافرا ملحدا صديقا irú ẹni bẹ́ẹ̀ yọ jẹ káàfin aláìgbàgbọ́ kékeré múlìkì olùtakùtọ̀ lọ́wọ́n ọba ṣèǹdí ẹ̀hàn èèyàn ọ̀daràn ọ̀daràn gidi wọlé ìyá òrìlá ọlọ́dún akọ̀mọ́ta wà bẹ́ẹ̀ o afúnájì ọkọ̀ níbi kéèyàn jẹ́ káfíìrì kéèyàn jẹ́ mọ́lẹ́hìndù kéèyàn jẹ́ zèǹdé ẹ̀kọ́ ọlọ́dún akọ̀lá wa nùrọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìròyìn abúlé kìí ṣe ìròyìn rẹ̀. lẹ́hánahu lọ́mú yóò mìíràn bìlọ̀ báyìí oríkèérú ẹni bẹ́ẹ̀ kò nígbà kọ́ sí àlùbáyìí a sì mọ̀ pé ọlọ́run ọba nígbà tí ó lóye àwọn olùgbàgbọ́ òdodo níbẹ̀rẹ̀ suratul bilghaib àwọn tí wọ́n nígbàgbọ́ sí alghaib torí pé àrùkánù ìmánì sísà àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn kọ̀rọ̀ ní táàmù ní wáìbù ní tó fi jẹ́ pé a nígbàgbọ́ ni fi pé ni pè ó sí tí tó ti anígbàgbọ́ kọ́lọ́ ń sọ kalẹ̀ ni lójijì tó sọ pé wọ́n sọ àyà kalẹ̀ fún mi báyìí ó wí pé wọ́n sọ kalẹ̀ ni ìgbàgbọ́ yẹn láti kíni o òun la ní sí i bẹ́ẹ̀ náà ni ar-rasul rìsálà òjíṣẹ́ gangan fúnra ara rẹ̀ ìdí ń jẹ́ òjíṣẹ́ lára rẹ̀ ààrí ní jíṣẹ́ fún wa pé wọ́n rán sí wa àti kíni o àgbàgbọ́ bákan náà ìnígbàgbọ́ ti ọjọ́ nǹkan yìí ààrí àti ìmọ̀ bí ó ṣe rí àgbà gbogbo àwọn ìròyìn tó wá ń pa rẹ̀ ànígbàgbọ́ ti rí bákan náà kọ́dà àfojúrí ìgbàgbọ́ ni gbogbo nǹkan wọ̀nyí torí pé ìtọ́pamọ́ ni wọ́n. kéèyàn wá lọ sàn ìgbàgbọ́ sí kọ̀rọ̀ yẹn ní táwọn èrè fi rinlẹ̀ ìdájọ́ rẹ̀ tọ́ kọjá pé kófóró ní kọjá fẹ́ni tó tẹ̀ ife ọba tèrú sẹ́bẹ̀ pẹ̀lú wípé a ti gbé ẹ̀rí dìde tá a ti ṣe àwọn àlàyé fún un ṣùgbọ́n tẹ́ kọ́rọ̀ yìí ọ̀tẹ̀sà rẹ̀ fúnra ara rẹ̀ nìkan kan ọ̀dá láàmú kì í ṣe wèrè onílàákàyè ni tọ̀ ọmọlúwàbí ni nínú títí ìtarí ti lọ́wọ́ àlọ́ tako àwọn kan wọ̀nyí ṣe látọ̀ yìí pé ìlú ẹni bẹ́ẹ̀ kò ti di káfíìrì ṣùgbọ́n o gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ yé ṣe pé fúra aláṣẹ máa wẹ nìkan yìí pé lágbájá kèfèrí ni rárá o ó ní àwọn òfin gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a máa ń sọ. وكذلك الذي يؤول الملائكة فيقول الملائكة إنما هي معان وليست أجساما bẹ́ẹ̀ náà ni kéèyàn tú ìtumọ̀ màláìka ní àwọn ìtumọ̀ míì kó tu kó ta awala rẹ̀ kó tu ìtumọ̀ rẹ̀ lọ́nà míì wọ́n á sọ fún màláíkà yẹn àwọn ìtumọ̀ lásán ni wọ́n wọ́n ti abara èyí tá a kàn fojú ni wọ́n ṣùgbọ́n wọ́n ti sabara ó ní ẹ tẹ́bá ni wọ́n bẹ wọ́n bẹ ṣùgbọ́n wọn ò wọ́n ti sabara bí ẹ̀mí lásán tàbí nǹkan lásán ni wọ́n tòyúrú yẹn wọ̀nyí alihawajitu ladi. تأتي على الإنسان إن كانت حواجز خير فهي فهي ملائكة وإن كانت حواجز شر فهي شياطين àwọn ìmísí tí wọn máa ń bọ ọmọ ẹdẹ ènìyàn lásán ni tó bá jẹ́ lórí oore ọmọ màláíkà lọ́wọ́ yẹn tó bá jẹ́ lórí aburú àṣẹ ìtọ́nù ni kéèyàn máa tú ìmọ̀ kéèyàn kọ́ máa tú ìtumọ̀ màláíkà báyẹn rárá o àní ìgbà lọ́wọ́ rẹ̀ wàhálà kọ́wọ́lọ́n kọ́wọ́lọ́n ìlìhàdé yìí

òun lọ́dá sọ́mà àtìlẹ̀ já ìrírí màláìka ti rúṣùlà ó sì gbé màláìka ti kalẹ̀ fún ọmọ ajẹ́ òṣìṣẹ́ fúlì àjìníhà àwọn tí wọ́n ní afọ́pá wọ́n sùn náà ẹni tó la afọ́pá méjì ń bẹ wọ́n sùn láàtà ẹni tó ní mẹ́ta ń bẹ wọ́n rúbà ẹni tó ní mẹ́rin ń bẹ. yazidu fil khalqi ma yasha ọlọ́run àmọ́ lẹ́kún fún ẹ̀dá ìtọ́ba fẹ́. débi pé hadith fi rinlẹ̀ yìí pé mọ́lẹ́kùn jìbìrì lálẹ́ ìṣẹ̀dá afọ́pá tiẹ̀ six hundred ni sókè yẹn wá sọ pé rárá ẹ̀mí lásán ni wọ́n ìmísí ara lásán ni wọ́n rárá o ọ̀rọ̀ kúfúrú ni ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ọlọ́nkọ́lá wà bẹ́ẹ̀. wa ma'al asaf huwa fi tafsir al-manar naqalahu muhammad rashid rida an shaykhihi muhammad abdu. wọ́n ní ọba yẹn ló jẹ́ púpọ̀ ìpẹ́nu tafsir tó ń pè ní al-manar al yìí wọ́n ní bẹ nínú rẹ̀. tí muhammadu rashidu ridọ tọgba ìgbàwọ ọ̀rọ̀ yẹn wá lọ́dọ̀ afa rẹ̀ ti ṣe muhammadu abdulu ipa mọlẹsẹ ìṣe abara wọlé ìyá lórí ńlá láti máa sọ fún alọpọlọpọ wípé àwọn tá à ń jọ lọmọ kí omi ru wa báyìí ìjọba jẹ pé tá a bá fẹ́ ra tíà ká béèrè àwọn dáadáa àwọn tó pé mọ sósì nípa àwọn ní ká béèrè lọ wọn kìí sorúkọ pé lágbájá ti ló kọ́ ní òru lásán o ọlọ́ ìkèsì yẹn tó a béèrè àwọn tẹ̀síìrì wo lọ́jọ́ pé àti tẹ̀síìrì bíi màá tó o tẹ̀síìrì wo lọ́jọ́ pé ńgbà wọn tu àwọn ẹ̀rí ni wọ́n fi tu ẹ̀ ń sọ́jẹ́ ẹni àkọ́kọ́ lágbègbè yìí táwọn olùmọ́sí kàdínà àwọn sálàfù tó jẹ́ pé náà tẹ̀síìrì àkọ́kọ́ tó kọ́kọ́ níbẹ̀ òun náà ni tẹ̀síìrì alimami kòtò alimami tọ́bari ibn Jarir tọ́bari rahimahullah mọ́ ìgbẹ̀yìn six hundred years yẹn ní ìtẹ̀mí tiwọn. tó a sì rí pé tá a bá wo tẹ̀síìrì yìí àwọn àhàdìsì ni ó kó wa tọ́ba pín ọ̀rọ̀ àwọn olùmọ̀sí méjì yóò wá kó ẹ̀rí àwọn ẹni àkọ́kọ́ wa bàbá yóò kó ẹ̀rí àwọn ẹni ẹ̀kejì wa ẹ̀rí tí wọ́n bá rí kọ́ tẹ̀sán lọ́dọ̀ tí wọ́n kọ́ tẹ̀sán rẹ̀ pé ilé ìlọ́ tẹ̀sán ọ̀gbìn lọ́tọ̀. tá a bá wo bẹ́ẹ̀ náà tẹ̀síìrì Ibn Kathir táwọn afa àtúntò pé òun náà tún jẹ́ mọ̀tásọ́rò ọjẹ́ síra tí wọ́n ti níwọ̀n látara tẹ̀síìrì ìmọ̀mù tọ́bárì yẹn. àdúró lùmàsóòrò fi tẹ̀síìrì kùrán ibi lùmàsóòrò lè ìmáàmì Sayuti rahimahullahu ta'ala. tẹ̀síìrì kùrán ibi lùmàsóòrò ni kàlọ́wọ́ dáadáa. bẹ́ẹ̀ náà àbúwá olùbáyà fi ìdọ́hìn kùrán للعلامة محمد الأمين بن محمد المختار الشنقيطي الجنكي الإفريقي الملتاني. قال ما بايلك الله باكي مباول ما ترى توجه تفسير القرآن بالمعقول كو أعني ما الله تبي تفسيري كذا يبي أكباري لا تاني ما بيتو طبعا tẹ̀síìrì tó ṣe pé àwọn olùmọ̀sọ pé oníkọ́nu kọ́hónú pàápàá jùlọ pẹ̀lú tàwíì gẹ́gẹ́ bí àlìkàṣáà tí tí wọ́n ṣe. ìmáàmù yìí ọlọ́run kẹ́ wọn pẹ̀lú èdè gẹ́gẹ́ báwọn olùmọ̀ọ́sẹ̀ máa sọ pé téèyàn bá fẹ́ kọ́ èdè nínú tafsir ó ń sọ́nà kẹ̀ṣà ṣùgbọ́n kò lè kọ́ táwọn ìdí nínú rẹ̀ o. torí bàbá náà gbọ́ èdè ọgbọ́ èdè Zamakhshari ọgbọ́ èdè. tó nínú al-Manar tafsir báwọn ti tó nìyẹn muhammadu rasheed rìbọ ọgbà látọ̀dọ̀ àfàlẹ̀ muhammadu abdu bí bá mọ̀lẹ́kà sí lọ́dọ̀ táwọn nìyẹn. wàhálà kẹlẹ́mù ìfàlàsífà ọ̀rọ̀ àwọn fìlọ́sọ́fà sì nìyẹn wàhùwà kẹlẹ́mù bá ti lọ́rọ́ rọ́rọ́ ànú ni. mani ìtàkọ́dàhù ẹ̀tọ́ bẹ láti sọ́kàn rẹ̀ pé bí wọ́n ti rún yẹn ló ṣe rí wàhùwà káfíìr aláìgbàgbọ́ rẹ̀. láti nẹ́rù anáhùn nàkọ́láhù wọ́lọ́mìyà àtàkìdòhù ṣùgbọ́n wọn làwọn kan kọjá ife muhammadu rasheed ridọ àwọn kan kọ́ gbà wá látọ̀dọ̀ muhammadu abduhu àwọn kan kọ́ kẹ́ gbà wá látọ̀dọ̀ kan wọ́n ọ̀rọ̀ ni kò láti rẹ̀ fáwọn èèyàn ká gbà mí pé ọkàn gbà pé tó ìdílágbájá tún muhammadu abudu òun tún sí nǹkan báyìí ṣùgbọ́n ká gbà pé muhammadu rasheed ridọ kò sí kí ni o kò ní àdìsọ́kàn walakin naqalahu min ghairi ta'qibin fihi fihi khuduratan ṣùgbọ́n wọ́n gbà wá gbígbà tí wọ́n gbà wá yẹn láì láì kọ́mẹ́ntì láì sọ̀rọ̀ lé lẹ́yìn ewu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí gbà tí wọ́n gbà wá yẹn ọkà ẹ̀fọ́ kọ́mẹ́ntì pé ntòwí ni o ṣùgbọ́n kí ni yóò bá mú nu àdìsọ́tà mùsùlùmí gidi ọyọ kún lè kọ́mẹ́ntì lórí ẹ̀ wàhádà kẹlẹ́mù bàtìlọ́n wọ̀kúkúrọ́n bìlmẹ̀lá ìkàtì nẹ́sàlùmọ́ àlàáfíà wàsálàmù ọ̀rọ̀ ọ̀rọ̀ bàjẹ́ nìyẹn àìgbàgbọ́ sì ní sí àwọn aláìka àwa sì wọ ọlọ́run ní olùsọ́kò níbi irú sísí yìí a sì ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó fún wa ní àjíǹde ara ó sì fún wa ní àlàáfíà ara sí. fọlẹ̀ ìsánù láàyè tó kúlò bí akiri hi wọ̀tẹ̀kiri hi àwọn yẹn kúlò ánì falasifati àwọn ánì zanadi fatishai an min umuri diin. ọmọnìyàn gidi kò ní máa fi làákàyèrè àbí ìròrí rẹ̀ kó máa fi wo nǹkan kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tàbí kọ́ wa lọ gba nǹkan kankan lọ́dọ̀ àwọn oníròrí tí ò lẹ́rìí nú tàbáwọn ọ̀daràn àwọn ẹ̀hàn náà kó sọ pé òun máa gba nǹkan wọn nínú àlámọ̀rí esi wa ni pé wọ́n béèrè pé lọ́dọ̀ ta ló ti gbà wá ọba àwọn ẹ̀hàn ẹ̀yàn àwọn ọ̀daràn burúkú ọ̀dakọ̀ kẹ́nu àwọn fìlọ́sọ́fà kó sọ pé haddathatni nafsi ẹ̀mí mi ló bá mi sọ gbàtẹ́ mi sọ fún mi yẹn bẹ́ẹ̀ náà ni ó ṣe rárá o ànígbà gbogbo yẹn ọ̀rọ̀ bóni ànígbà rárá ó ti kọ́ ma. wa umurul ghaib bẹ́ẹ̀ náà nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó pamọ́ yẹn ẹnìkan ní lo ìròrí ẹ̀ lásán fún wa wa innama yu'tamadu ala al-kitabi wa sunnah èyí tí wọ́n gbàrà lébẹ̀ òní al-kitab wa sunnah kí ni al-kitab al-Qur'an nǹkan àti mọ̀ pé àhàdìsà nẹ́bí sallallahu alaihi wasallam tó ṣe kí ni o tó fẹsẹ̀ múlẹ̀. hàdà ó wà lè wájú ilé ìgàgà ni tọ́jọ́ ràn án lè wá lórí tẹ́nìkan bá wá ń fún wa gẹ́gẹ́ bí ẹnìkan tí wọ́n ti ní sọ̀rọ̀ yìí pé a àwọn ẹni ọlọ́run kan bẹ pẹ́ẹ́pẹ́ lọ́dọ̀ tó àwọn ẹni ṣe ìtọ́nù ni wọ́n báwọn wọn yẹn tó bá ṣẹ̀ tó bá ṣẹ̀ tó bá di àsìkò kan lóru tó bá ṣẹ̀ lóru tó bá di àsìkò lóru ìṣe ni àwọn wọ̀nyí lóru wọn tí wọn fi ń tẹsẹ yìí wọn ta gàgá jẹ màláíkà lójú àwọn màláíkà ò ní lè rí nǹkan kan kọ subhanallah àdìsọ́kà àbúrú ni o. àdìsọ́kà àbúrú ni kò ṣe báyìí nísìnyí kí wọ́n tún sọ pé bákan náà ìṣe lọ́jọ́ pé àwọn tí wọ́n pèlè ní ọlọ́run náà sọ pé ní ṣèyàn fún ìnì ni wọ́n wípé tí wọ́n bá tún ṣe àwọn nǹkan kankan lọ́sàn-án wọ́n tún ta gàgá dé àwọn màláìka yẹn lójú láburú tí wọ́n ṣe àwọn màláìka ò ní rí kọ́lẹ̀ subhanallah bí ọ̀sọ́ fún màláìka àwọn nìkan fẹ́ ta àkàdé wọn lójú táwọn tọ́lọ́ wọn tí ọlá rẹ̀ gàdúrà sọ fún àwọn màláìka tó ní àbálẹ̀ wa rusuluna ladayhim yaktubun àwọn òjíṣẹ́ wa ń bẹ lọ́dọ̀ wọn wọ́n kọ gbogbo tí wọ́n ṣe ọlọ́ni iná kúnna na sẹ́ńtì kọ́mà kó tó ń ta àmì lóòrùn pátá láti dàkọ́ akọ́pì rẹ̀ kalẹ̀. ẹ wo fìràhùn ní níránẹ́tù lọ́ọ̀hìn àlẹ́ yìí ń bèrè lọ́wọ́ nàbí ọlọ́ọ̀ni musa alayhi salam pé fáwọn àbáàlù ìkòrò ní ìlú ìlà àwọn sẹ́ńtúrì tó ti lé kọjá lọ yẹn kí lọ fẹ́ sọ pa wọn tọ́lọ̀ tó máa ń fa yẹn náà ọ̀ọ́lá ilmu ha inda rabbi onímọ̀ rẹ̀ bẹ̀lẹ́dẹ̀ lọ́dọ̀ ẹlẹ́dàá mi bí kìtà ó wà nù àkọọ́lẹ̀ gbogbo ẹ wà létí nǹkan síbẹ̀ nìkan kan fẹ́ sọ pé yọ sọnù la yadhillu rabbi wala yansa ẹlẹ́dàá mi ò ní ti ṣe kò ní ti kọ láyéláyé wala yansa kò sì nígbàgbé tó tọ́ba ti wá dájú pé kò ní kò sí kò ní sí dẹ́kun pé ó tiẹ̀ wá gbàgbé subhanallah kéèyàn wá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde fún àkàn bẹ ẹni ọlọ́run ni wọ́n wọ́n ta gàgà bí àwọn màláìkà lójú bọ́yọ̀ bẹ̀rẹ̀ làwọn léwu rẹ̀ bíyà àbí kanopi wọ́n pè é ah ebe ni èèyàn rí lè yẹn ta gàgà dí lójú yọ ta gàgà dí màláìkà lójú ẹ̀yin náà ti kọ́kọ́ rí i pé nínú làákàyè tó gbádùn tó ní ìgbàgbọ́ tẹ́tọ́ gbádùn sọ́wọ́ ọdún sọ́wọ́ ọ̀ta yóò mọ̀ kọ́rọ̀ ẹ̀ tako ìgbàgbọ́ gidi. àwọn màláìkà la mọ̀ pé àwọn tí wọ́n ń rí tíwọ̀ ò rí wọ́n rí wọ wọ́n tún wá rí tíwọ̀ ò rí ìwọ ò tún wá rí wọn tọ̀ sẹ́gbẹ̀ẹ́ ìlòrò kí wọ́n wà tó fi ta gàgá síbẹ̀ yẹn kí wá ní tó fi ta gàgá yẹn ọ̀ ọ̀ mọ́tọ̀ rẹ̀ ibi láyé bíbà yìí náà ayé tá a wà yìí bí wọ́n ti wọ́n ti àwọn mọ́tò ń bẹ́sẹ̀ yìí o àwọn mọ́tò tó ṣe pé tó o bá ń gbé lọ tó o jí gbé lọ tó o lo máàkì yóò hò fún ojú rẹ̀ mọ́tò ní bẹ́ẹ̀ nù ló tá a wà yìí nẹ́ẹ̀kọ́ ni pé mo mo lo máàkì mo lè dá mi mọ̀ yóò sì ojú rẹ̀ tètè ni wọ́n fi àwọn fóṣì fún wa padà tó o sì rò kí ló sì wọ́n dọ̀ balẹ̀ tí wọ́n á lọ fẹ́ ya káàtó wọ́n ti fi nǹkan tẹnu rẹ̀ báyìí tó o ti ń ṣe kí ni tó wò lára eh, screen àbí ẹ̀kọ́ ni kọ̀ wá ní sọ àwọ̀ ọ̀tá rẹ̀ yìí o inú yẹn ni ọ máa so ó sí gàgà nù rẹ ni àbí ẹ̀kọ́ ni so ẹrú ọlọ́wọ́n bá kan bẹ ní ní kí àwọn àwọn èmi ò lè báyìí mo ti báyìí tún ṣe èmi ò ní báyìí tẹ̀sí ẹ̀ ẹ̀yin náà ni ẹ wà mo lè dúró sẹ́gbẹ̀ẹ́ o kí n máa sọ kí n máa fi wo bí tẹ̀ rẹ ti rí àmọ́ pé ń tún ìwà abayí wà bí àdọ́là kan tí kámẹ́rà bíi ti ń tí rìkọ́dù ẹ̀ lọ yà wọ́n sọ pé ẹni eléyìí ló dé èmi ò lè bá yín wá sọ máa sọ pé òun fẹ́ ta gàgá dí lójú àwọn èèyàn tó ti bíbá yìí yìí o wọ́n á fẹ́ ta gàgá dí lójú wọ́n ta tó rírì. alọ́mọdé èdè bíi ẹ̀rù bá àgbàlagbà àgbà sẹ́pẹ́tàgbàlagbà bá jókòó. tí yàrá sọ pé ṣe àzìkáàbù tàbí ṣe kìnnìkan lọ lẹ́nìkan fi báńgà òní méje yẹn lọ́kọ̀ọ́ra fi ṣẹ́gbẹ̀ rẹ̀ láì lérò ti téèyàn ọmọ kankan lọ́gbọ́ pàápàá à. ṣẹ́gbọ́n kan mufti gan ti ní péyàn ẹ̀rí nǹkan báyìí àdámọ́ni ìbẹ̀rù àdámọ́ni o. sọ̀rọ̀ àmọ́ gbogbo nǹkan náà la rí máa ń tì mọ́ ọmọdé ìrùn ní ìgbàtọ̀wọ́ ọmọdé kí ni ìgbàtọ̀wọ́ àgbà? mo rò pé dé tágbà bá dìbò báyìí tó orun bá dé ọ̀dà rẹ̀ pé ọwà ọwà. ẹ tán bídè yorùbá ti lọ ni wọn lè rìn ní ìgbà tọwọ ọmọdé bẹ́ẹ̀ náà tọwọ àgbà o. sọ ọmọlẹ ìka yìí ká nígbàgbọ́ sí wọn ó ṣe pàtàkì. bákan náà wọ́n yá kúkúrú fi tafsir al-Mannan annahu manqulun min kitabi ihya ulumuddin wọ́n nínú tírà tafsir al yẹn àwọn náà sọ pé ibi táwọn ti gbé ọ̀rọ̀ yẹn wá onítìrà Ihya Ulumuddin lil Ghazali tí imaamu àti muhammadu alimami Ghazali tó gbà wá tó a tó ṣe wallahu a'lam wọn níbẹ̀ ni wọ́n ti làwọn ti rí. ṣùgbọ́n kìtàbù Ihya Ulumuddin nìyí lil Ghazali fihi tawamun wa fihi balaya àlùbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdáwó o síra yẹn débi fáwọn kan náà àwọn olùmọ̀gánfẹ́ ìmọ̀tàtọ̀rọ̀ olórí ìdíni lọ́fẹ̀ẹ́ lè jẹ́ pípa ìmẹ̀sìn ni. oríṣiríṣi àwọn ìlú ìtàn tí ò ti fẹsẹ̀ múlẹ̀ ni wọ́n ń gbà wá ń pa ẹ́ nìyí. subhanallah tọ́jà yìí pé wọ́n fi ń pè ní hujjatul islam àwùjáde islam àwọn afáàtọ̀ ọkọ̀ tíra yẹn ìdí márùn-ún sí àyẹ̀wò mẹ́rin márùn-ún gbọ́n ti sẹ́niyẹn àwọn àfa àtọwọ́bọ̀ tíra náà léwu púpọ̀ ó láwọn agbègbè tó sí o láwọn ìtọ́jú pé ọba bá ìlànà àwọn sẹ́dáfù yẹn tó bá gbogbo àwọn ètí ọba mu yẹn èyàn ṣe kí ni èyàn yọwọ́ dànù ń dẹ́pọ̀ apáta ni ṣùgbọ́n ẹni tó lè jókòó tí ọmọ kàtíra yìí tí ọ̀rá yìí fún àwọn àfa àti wọn ní kọ̀ọ̀kọ̀ sọ tí wọ́n ti mú mi ìmọ̀dégò góńgò mo wa ṣe pé tí wọ́n bá tẹ ọ̀fun wọ́n ti mú dé gbogbogbò aha wọn ò ní tọ́ ọkọ̀ fún kó tó wá àwọn ni wọ́n lọ wọ́n lè yọ máa yọ pàǹtí àwọn ìfòfò gbogbo àwọn ìdọ̀tí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè máa yọ tíra yẹn àwọn afáàlà burúkú ọ̀nù rẹ̀ wọ̀ wa in kana fihi shay'un min al-khayr bó tilẹ̀ jẹ́ pé díẹ̀ ń bẹ́ẹ̀ nù ẹ̀tọ́jú orí wal fawaid àtàwọn àǹfààní lakin fihi min al-muhlikat was-sumum ash-shay' al ṣùgbọ́n tí ń bẹ nínú rẹ̀ nínú àwọn nǹkan tí ìpanirun àti àwọn ìwọ sómù lẹ́yọkan asómù jámù ní asomù àwọn ìwọ tó ẹjẹ afurasí àṣẹ àlìkẹsí rọ ntọ́pọ̀ nbẹ́mbẹ́ nu àwọn ìwọ àti aburú tí ó lè pààyàn wa huwa kitabun mukhtalitun tíra tó dàrú papọ̀ ní tó dàrú dàrú papọ̀ mọ́ ara wọn ni tọ́yẹ pé sharruhu aktharu min khairihi aburú ẹ̀ pọ̀ dórí ẹ lọ. tíra yẹn mukhtalatu ni wọ́n rú gbogbo ẹ̀ mọ́ra wọn bá ti rí dáadáa ń bẹ̀ láàrin kejì ń bẹ̀ orí títún wá ń bẹ́nu rẹ̀ wá kéré ju aburú rẹ̀ lọ aburú ẹ̀ pọ̀ ju orí lọ. ṣé ìfẹ́ bá ti ti rí báyìí nínú òfin ẹ̀ tọ́bi ti lè jẹ́ pé orí àtàbúrú papọ̀ tá àkọ́kọ́ lè yàn án èèyàn pàtì ká tó wá pé wọ́n tó wá sọ pé aburú rẹ̀ tó wá pọ̀ ju oore rẹ lọ yányán láti kí ni o láàsọ lẹ torí pé sábòrú kékeré gan bá wà nù nǹkan ó ṣeé ṣe kọ́ ba oore yẹn jẹ́ gẹ́gẹ́ bí owó haram tọ́ba sílẹ̀ haram tọ́ba wọnú náírà halal yóò kó parun báyìí àwọn láti sọ́ra kó o níbi ìkàkùkà báwọn yẹn ń kà lónìí ọ̀pọ̀ o ẹgbẹ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí wọ́n ní ah ó jẹ́ àtúrò Islam lọ́sọ̀rọ̀ ẹ̀ ó lọ́sọ̀rọ̀ rárá o ara o ìtọ́jẹ́ dáadáa làwa ń fẹ́ ìtọ́jẹ́ dáadáa là ń fẹ́ níbo làwa náà wá sí kàtírà tọ́jẹ́ oore pure ojúlówó oore oore pọ́nbélé ògidì oore látòkè kalẹ̀ níbo láti ìkàdé tọ́wá jẹ́ pé níta ń wá ni pé àti tí wọ́n lóore àtàbúrú bẹ́ẹ̀ láti wá máa lé káàkiri pé à ń wá àfẹ́ ká tí wọ́n ní àjọ lọ́wọ́ tó ní kọ́kọ̀sọ̀ lọ́wọ́ tó fi wá yọ kàńdá nù rẹ̀ sí kó nínú rẹ̀ sí tó fi lè yọ ìtakò lára èèyàn fún kò sí kò sí kọ́ńkọ̀sọ̀ lọ́wọ́ rẹ̀ torí ẹja sọ́ra ìtọ́da ni ẹja rà kàríbà màkà tọ́da. fọlá yàlí ìkùbìlì mùbítẹ́rì awìlẹ̀ àmì ayò tọ́lẹ̀ àfihì ilà ìdàkánà ìdàwó ìlmù wọ̀tàmìyízo bẹ́ẹ̀ nà lẹ́hàtì wọ́n bá pè. wọ́n ní kọ̀tọ̀ ọmọ ilé àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ọmọ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ilé àti àwọn tó ti pé wọ́n jẹ́ òrùwọ́ gírí wá àwọn èèyàn òmùmí máràwé àwọn èèyàn gbogbo èèyàn tí ọmọ tó sọ̀tún yàtọ̀ sósì. kọ̀tọ́ fúnnu wa wọn láti pé kí wọ́n máa yẹ tíra náà wò fáwọn fẹ́ kà á àyàfẹ́ ni tó ní ìmọ̀ lọ́dọ̀ tó sì máa dáyẹrí nǹkan ṣe tọmọ ọ̀tọ̀ láàrin tọmọ yàtọ̀ láàrin òdodo àti irọ́. wal malaikatu laysu ma'ani àwọn màláìkà yìí ṣe ìtumọ̀ lásán kàmáyà gẹ́gẹ́ bó ti sọ yẹn bali malaikatu ajisaamun wa ashkal àwọn malaika abara ni wọn ìrísí wọn sì ní ìrísí yatashakalun wọn máa ń gba ìrísí oríṣiríṣi wọn lè gbà wọ lóríṣiríṣi bí ashkal àwọn oríṣiríṣi àwọ̀ ìrísí èèyàn ni wọn lè ìrísí oríṣiríṣi ìrísí ẹ̀dá ni wọn lè gbà àtọhùnmùlọhùn lè kódìrọ tà àlẹ ìhà ọlọ́run fún alágbára bẹ́ẹ̀ wàlíhàdà kánà salam yàtì ilà nàbí sallallahu alayhi wa sallam fi súrọ̀tù rọ́jùlẹ́yìn torí ẹ̀ ló jẹ́ pé mọ́lákù Jibril alayhi salam tọ́ba wa bá anabi sallallahu alayhi salam a máa wá bá ní ìdí tí a bá ara ọmọnìyàn ọkùnrin yọ wá bá ní ìdí tí ọkùnrin ọmọ wa bá anabi sallam bẹ́ẹ̀ tọ́ fa àtọ́hùnmọ́lọ́hù alikudirata ala tẹ̀sẹ̀kúlì ọlọ́mọ fún wa láǹfààní kí wọ́n máa gbà wọ̀ oríṣiríṣi láwọ̀ tó bá wù wọ́n ní ìrísí tó bá wù wọ́n wọ́n máa gbé wọ̀ nítorí àǹfààní ọmọ ádámà lẹ́yìn bá ní ádám torí pé àwọn ọmọ ádámà láàyò tó ikú na rúbíyà tẹlifàlà ìkà wọn ò lágbára kọ̀rọ̀ nù fún wọn láti rí àwọn màláíkà ala xilqatihim lórí bọ́lọ̀ ti dáhùn gangan alẹ́ ti falakọ̀ ọmọ ọlọ́ọ̀bù àlẹ́yìí bọ́lọ̀ dáhùn lé lórí wa innama yatuna ila nabiyyi sallallahu alayhi wa ala alihi wa sallam fi surati rajulain raqib bíbáni Israel ẹ eh, bíbáni Adam ọlọ́run máa rán wọn tí àní sọ̀rọ̀ kí wọ́n wá bá a ní ìrísí ọmọ ẹ̀dẹ́ nìyàn nítorí kó lè bá a jẹ́ àánú ìdẹ̀kùn fọmọ ádámà wàlá yarawna ala wàlá yarawna ala suratihim wa haqiqatihim bí wọ́n ti rí gangan wọ́n rí wọn gangan pàápàá bí wọ́n ti rí illa indal àfi tí yàrá dé níbi ìyá wọn lè rí àwọn màláíkà kan ṣe rí qala ta'ala ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lásán yawma yarawna al-mala'ika ọjọ́ tí àwọn wọ̀nyẹn tí wọ́n rí màláíkà la bushra yawma idhin lil mujrimin kò ní sí ìdùnnú jọ yẹn fáwọn ọ̀daràn yẹn ọjọ́ táwọn màláíkà táwọn èèyàn ó rí wọn báyìí ní ìrísí wọn ní ọjọ́ yẹn kò ní sí ìdùnnú kò ní sí ìtùnú fún gbogbo àtúwájú ọ̀daràn ọlọ́mọ sì wá lọ́daràn o Suratul Furqan 22 ní ẹlẹ́dàá wa ti wọ̀nyí nàlmọ́t nígbà kúnà ọmọ wáyé bẹ́ẹ̀ o sọyẹ pé yòhánihim al-insan yòháninuhum al-insan àwọn èèyàn ò fojú rinjú pẹ̀lú wọn yàrá malaikata al-maut yóò rí malaika kú lakin fi dúníà ṣùgbọ́n wàhálà ọ̀ẹ́dìl hayá ṣùgbọ́n láyé téèyàn bẹ lórí ìsẹ̀mí láyàrá ọkùn kò ní rí wọn o ṣùgbọ́n gbà tí kú bá dé tó ti kú bá wà ti wà aha yóò rí wọn. lẹ́yìnáwó láàyò sí kúrò ìyàtàkùn torí pé alágbára àti rí wọn alágbára àti rí wọn khalaqahum Allahu min nur ọlọ́dà wọn lára mọ́lẹ̀ wà khalaqa shayatina min nar ó sì dá wọn látara iná kama fi gẹ́gẹ́ bó ṣe wà nínú al wa khalaqa adam ọlọ́run ti dá ádámà min turabin lára yẹ̀pẹ̀ wallahu ala kulli shay'in qadir ọba alágbára lè ṣe lórí gbogbo òun náà ni allah subhanahu wa ta'ala. malakut jibril alayhi salam tọ́ba wa bá a nẹ́sọ̀ sálọ̀ ní àwọ̀ ọ̀nàdé ni àwọ̀ ta ni máa ń gbé wá náà àwọn àwọn sọ̀hábà. naam bihiya tìrìkàlbí òun náà ní awọ rẹ ní mọlákù Jibril alayhi salam ṣe kí ni o òní máa ń gbé wá bá ànábì sallallahu alayhi wa alihi wa sallam. والكفار يعتقدون أن الملائكة بنات بنات الله àwọn kèfèrí àwọn a máa sọ yìí pé àwọn màláíkà wọn lóbìnrin Ọlọ́run ni wọn qala ta'ala Ọlọ́run ọba ìdíkẹ aláṣọ fún wa nípa títí wọn pé wa ja'alul malaikata alladhina hum ibadur rahmani ìnáta wọ́n gbé àwọn màláíkà tọ́jú pé wọ́n jẹ́ ẹrú ọlọ́run yẹn wọ́n gbé wọn kalẹ̀ kóbìnrin ni wọ́n ọlọ́run ní aṣẹ́hìndó kọ̀lùkọ́hó tí wọ́n rí dẹ́dà wọn rí ni àbósojú wọn tí wọ́n fi dá wọn tí wọ́n rí wọn ní rírí ìfètè tì báyìí wọ́n fi wá mọ̀ pé àbò ni wọ́n ọlọ́run ní pé tọ́ba rí bẹ́ẹ̀ sàtókùtàbó ṣàhàdàtúhóm wọ́n yóò sàlùm ìjẹ́rìí wọn tí wọ́n jẹ́rìí ni wọ́n yẹn wọ́n kọ kalẹ̀ bákan náà wọ́n yóò alóhùn wọ́n padà bí wọ́n léèrè bó ti rí tó fi rí bẹ́ẹ̀ nínú suratu Zukhruf ayẹlẹ ọ̀kadì ní òfin bẹ́ẹ̀ náà lọ́la ń sọ bẹ́ẹ̀ náà nínú suratu Safati náà àbá bẹ́ẹ̀ náà tó ọlọ́ni am khalaqnal malaikata inatan wa hum shahidun ṣé adámọ̀lá àwọn màláìka tó adáwọn lábọ́ ni kí wọ́n wá rí báyìí eléyẹn bí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ló ti sọ nípa àwọn màláíkà òun náà lélẹ́yìí àwọn màláíkà ní kúkúrú èdè ẹ̀dá kan ni wọ́n tó ṣe yí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá dá wọn dídá wọn sì tóbi púpọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti ṣe wọn lórí rànran iṣẹ́ oríṣiríṣi lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti gbé fún wọn nínú àwọn màláíkà ètò ṣe yí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó gbéṣẹ́ fún òun náà ni munkaru àti nakir níbo láti bá wọn pàdé naam nínú sàárè kí ni ìtumọ̀ orúkọ méjèèjì yẹn kí ni ìtumọ̀ rẹ̀ ẹni àrírí ẹni tá a mọ̀ kankan náà ni munkar ẹni tá a àrírí náà ni qala salamun qawmun munkarun nígbà tí a màláíkà wọlé tọ̀ ànábì ibrahim alayhi salam ó ní salamun kọ́ọ̀mù mùnkẹ́rù tó alábí ọlọ́kọ́ ọmọ báyẹn ìjọ tá a mọ̀ rí ààyè rí àdáyé mọ̀ rí mùnkẹ́rù ọ̀njẹ́ ọ̀njẹ́ mufrọ́dù fún mùnkẹ́rù nàbí nàkírù náà kọ́ ẹni tí nàkírà ń bẹ lára rẹ̀ nàkírọ̀ tó látàtà àrọ̀ tó ẹ̀ńtẹ́ àmọ̀ náà ni tó ọjọ́ pé àárí wọn rí àwọn ó sì yọ sọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú sàárè lẹ́yìn ìgbà táwọn bá ti ni nìyẹn ta ló wà níbi àlìjẹ́nà nam nbọlẹ ti rí láì ṣe láì bẹbẹ wọn ti àní Ridwan, láì ẹ rìdíwán oní àdásánà àmọ́ láì yẹn kò sí bẹ kò sí wáyé nìsín rìdíwán òun náà àwọn tí wọn jẹ àwọn tí wọn mójútó àlìjẹ́nà iná ńkọ́ ọlọ́ ya Malik bíyàkùbẹ̀ àlẹ́yìnà rọ̀bù ọ̀nà ìnákó má kì í fò. tọ́ ẹni tí mójútó iná oná níta ni o Malik. ọlọ́run tí tóbi rẹ o àwọn màláíkà ẹ̀dá ńlá ni wọ́n ẹ̀dá ńlá ni wọ́n ẹ wo ẹ wo gáàdì sẹ́yìn lásán yìí wọ́n sọ pé ẹ wọ́n ti yà máa gáàdì sẹ́yìn tó ti bí báyìí. ẹ wo báwọn yóò báwọn ọlọ́pàá yóò ti máa lọ pé ẹ̀ka kan gbọ́dọ̀ bọ́nú ọ̀kìnrin yìí kọ́mọ́dọ̀ ọ̀ràn o. tí yẹn bá débi tí ọjẹ́ píríntì yà ẹ wo àwọn ọ̀dà àtìmọ́ tí máa ń pọ̀ ẹ wo bó ti ṣe fẹ́ǹsì agodi òkúta wọ́n ti tó tó ṣe pé ẹ̀jẹ̀ ní mọ̀ pé wọn kankan bẹnu rẹ̀ wọ́n ti kọ́ bí àgbáyé subhanallah ẹ wá wo bí wọ́dà ti pọ̀ yín náà èèyàn mélòó ni wọ́n á bẹ lẹ́wọ̀n èèyàn mélòó ni wọ́n wọ́n kéré jọjọ jọmọ́ àwọn ẹni iná lẹ́nu fi ń siri báyìí ọlọ́mọ ti wá lẹ́ni iná o ọlọ́ni yawma naqulu li jahannama halim talati wa taqulu halim min mazid ọjọ́ ńlá ni ọjọ́ àlùkìyàmá o ká lè mọ̀ pé àwọn màláìkà ló ń dá wọn ní ẹ̀dá tó tóbi gan-an. ẹ̀dá tó tóbi lọ́lọ́run dá wọn tá a bá rí wọn lójú fètètè báyìí ọlọ́run lọ́mọ bí ìgbésí ayé wo ṣe rí gan. bó ṣe wá tó yìí náà kiri ìdùnnú wa máa darí gbogbo yẹn táwọn òbítíbitì òbítíbitì àwọn ọ̀daràn wọ́n ti kunu náà subhanallah ala rasihim ibilis baba ńlá baba àwọn tí wọ́n wọ̀ náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìbílísù náà tẹ mọ̀ pé ó sì khutuba àbí nínú náà àbí òní tẹ khutuba àbí khutuba rẹ bẹ́ẹ̀ ni suratu inú sura ọ̀lọ́wà suratu Ibrahim ṣẹbi àyìní sí tọ yóò sì khutuba fáwọn ẹni rẹ náà nígbà tí gbogbo àwọn ẹni náà bá dá gbogbo ìdíje pátápátá tí wọ́n lo gbogbo ọgbọ́n tí wọ́n lè rò kó lè ṣẹlẹ̀ tí ò sọ́nà àbáyọ máa ẹja fi sùúrù ní táwọn kú tó fi jẹ́ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ tí wọ́n fi padà rálì jẹ́nà sùúrù ni wọ́n ti láyé ẹ jẹ́ ká ló ti sùúrù nínú náà yìí olùsàwà ònàlẹ́yìnà ajàdẹ́yìnà sọ̀bárùnà dọ́gba dọ́gba àti sùúrù sùúrù tiẹ̀ kan akara o àti sùúrù bákàbákà náà wọ́n rí i pé kò sí kíni o kò gbé títí tí wọ́n wá o pé àá ẹ jẹ́ a lọ sọ́dọ̀ ọ̀daràn àgbà tó ti sábàbí táwọn fi wá ń bì wọ́n á lọ bá ìbílẹ̀ èso àwọn olùmọ̀ọ́rọ̀ yẹn pé tẹ́kẹ́tẹ́kẹ́ lọ́rùn lọ́wọ́ lẹ́sẹ̀ òun náà ara bọ́ síbi ìpèkìlì kan yóò ní inna Allaha wa'adakum wa'ada al-haqq dáadáa ju ẹlẹ́dàá yìí o ti bá yín sàdé àdéhùn òdodo lọ́ba yín ṣe wa wa'adtukum èmi náà ti kíni o èmi náà ti bá yín sàdéhùn aha fàkàlàfùtò lẹ́ẹ̀bá yapa àdéhùn ọlọ́run aha ní sultan ìyìn lágbára kankan lórí yín ilá àǹdà àwùjọkọ mo kàn pé yín lásán ni pé mo tẹ́sì yín wò ni ṣé kí ní báyìí ọgbà fún mi lẹ́yìn náà bá bẹ́ẹ̀ má mi fásitì àjẹpùtù mú lí lẹ́ bá jẹ́ pé mi ìyìn bá ní dandan lẹ́yìn lórí o mo tẹ́sì yín wò ni o ẹ bá jẹ́ pé mi ma ana bi musrikhikum wa ma antum bi musrikhi lónìí tá a wà ń ilé gba yín ilé la yín o ẹni ò sì lè gbà mí ẹ lè là mí. naam sẹ́yìn kó ṣe kútùbà fún wọn tó sẹ́yìn mọ̀ pé kútùbà gbẹnu ẹ̀ dákẹ́ ni sọ̀rọ̀ mọ́. láàrin ara wọn náà wọ́n sì tún máa jà lóríṣiríṣi àwọn tó àfa àbí ẹ̀kọ́ ni wọ́n sọ fún àwọn lẹ́bí náà tẹ̀kíbárù àbí ẹ̀kọ́ ni tó <laughs> àwọn wàhálà pọ̀ lágbègbè mu nígbà ọba tiẹ̀ yà á ní à òsó àrò kankan máa inna Allaha qad hakama bayna al-ibad ọlọ́run ti dájọ́ o ti ní náà ni o ń kálù kọ́ bẹ́ẹ̀ dákẹ́ ìwé tó ní ọ̀rọ̀ wọlé tó fẹ́ mọ̀ ọ́ sọ̀rọ̀ mọ̀ kàtà ọlọ́run nina. tiwa lẹ́ni náà o ọlọ́run àtúbí ọ̀dà kò mọ̀ tiwa lẹ́ni náà tiwa ní ẹni àlìjẹ́nà dákùn tiwa lẹ́ni ire níwájú rẹ̀ ìnígbàgbọ́ sàn màláìka tọ́ padà dandan fún wa ní táàbáyé ti nígbàgbọ́ ti bí ẹni tí ò nígbàgbọ́ sí gbogbo orígun tó kù náà kódà èèyàn jáde kó nu islam ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nírọ̀wọ́rọ̀sẹ̀ tẹ́nìkan kan ọ̀dà láàbù agbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn ni a sì ti sọ fún wa nípìnlẹ̀ náà yìí pé àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá tuntun lálàáfíà ó fi ilẹ̀ pé wọ́n ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó àìmọye ìgbà láàmú ọ̀sán ibi tó àmọ̀lẹ́kà ti kọjá o ọlọ́dà fún gbàdúrà mi o àbí bẹ́ẹ̀ kọ́ ni ànígbà kékeré àmọ́ ń wí kódà àwọn kan nínú ọ̀rọ̀ tiwọn táwọn ò ní wí bí wọ́n ti máa ń wí àwọn sọ pé màláìkà táwa ti mọ̀ tipẹ́tipẹ́ ó sàn ju ìbílísù tá à ń gbúrú ẹ̀ lọ àwọn àni pé èsù táwọn ti mọ̀ tipẹ́tipẹ́ ó sàn ju áńgẹ́lì tí àmọ́ àwa ń tiwa kí ni tiwa o màláìkà táwa ti mọ̀ tipẹ́tipẹ́ ó sunwọ̀n ó lóore ó wúlò ó yáyì ju ìbílísù tó ń ròyìn ẹ̀ lọ àwọn màláìkà ń bẹ àdámà ara wa fi hàn yí pé wọ́n ṣe kí ni o wọ́n bẹ̀ tòtọ́ bá wá rí báyìí ẹ jẹ́ ká nígbàgbọ́ sí wọn kí wọ́n bẹ ẹ̀dá ọlọ́run ni wọ́n wọ́n sì ṣe àwọn ẹsẹ̀ oríṣiríṣi àwọn ẹsẹ̀ oríṣiríṣi wọ́n ṣe tọ́lọ̀ wọn bá ilé tí ọlágbélé wọn lọ́wọ́ pẹ̀ tí wọ́n ṣe gbogbo àwọn sẹ́wọ̀n yìí á nígbàgbọ́ pé tọ́lọ̀ ni wọ́n ṣe nìyẹn àwọn tọ́lọ̀ ń bá dárúkọ wọn fún wa tàbí àlẹ́bí sọ̀lá àìsọ́lá ń bá dárúkọ wọn fún wa á gbàgbọ́ èyí ọ̀bá ti dárúkọ wa àbùkátà àkàtẹ́kí ni ò kárọ̀ orúkọ fún àbùkátà rẹ wọ́n wá pọ̀ ní pípọ̀ tí èsì kékeré àwọn màláíkà wọ́n pọ̀ ní pípọ̀ tí èsì kékeré ọlọ́run dá wọn ní ẹ̀dá tó ni ọ̀dá wọn ní ẹ̀dá tó dá wọn ní tó tún wá dídá ti dá wọn dá wọn lórí tó wọn lọ wọn kankan fi wọn jíjà mọ̀fòrò náà alẹ́ sọ̀rọ̀ ọlọ́run dáhùn báyìí kọ́ tẹ̀lé tọ́lọ́ àwa lọ́lọ́run fún ní kìyà ìmà ṣàkírọ́n wọ ìmà ṣàkúrọ̀ wàhádé ìnáwó nàìjíríà yìí. agba méjì ọ̀nà méjì lànàbọ̀ bẹ̀ lé nìyẹn nínú kó moore nínú kọjá láì moore ṣùgbọ́n àwọn tí wọ́n ẹni tó moore lọ́lọ́run dá wọn lé lórí wọn sì lọ ọlọ́run bá ilé dá wọn lé lórí nínú àwọn orígun mẹ́fà tó jẹ́ orígun ìgbàgbọ́ tí anabi sallallahu alaihi wasallam tó fi júwe ìgbàgbọ́ fún mọ́lákù jibril aleyhi salatu wasalam tẹ́pẹ́ ní ká máa ń kóbó tó sì júwe fún jibril pé orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí náà ní ìgbàgbọ́ jibril sọ pé sọdá òdodo lọ nítorí pé anabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ náà la yantiqu anil hawa in huwa illa allah subhanahu wa ta'ala yọlọ́ dákun ìrọ̀rùn ìrọ̀ra orí tọ́pọ̀ ọlọ́run kò ṣe fún wa èyí tá a gbọ́ yìí náà ọlọ́run dákun yóò wúlò fún wa láyé yóò wúlò fún wa nínú sáré tọ́ba tó di gbangba lùkì á máa dákun wọ́n ti kẹ́ ẹsẹ̀ àfẹ́kù àwọn dáadáa tí à ń gbọ́ yìí nínú òsùn àti olóore wa jábà níbi tó ti wúlò wasalaamu wasalaamu wa baraka ala nabiyina muhammadin one two. Namaya number one àmì ọ̀tọ̀ yìí náà. ìbéèrè mi orúkọ ok. bàbá mo ní ìbéèrè ẹlẹ́gbẹ̀ẹ́. mo ní pàṣẹ pa màláìka tá a sọ pé òun tẹ sàlàyé fún wa ṣe tó rùn náà. máa ní. máa ní tàbí bí ìtọ́jú fún lọ́jọ́ láwọn tó tó wà nínú rẹ̀. Ah, ẹni ó ti lẹ́jọ́. <laughs> ọ̀dà mo ti gbọ́ náà kí wọ́n lè fẹ́ sọ pa rẹ̀. ẹnu wa fẹ́ sọ pé ìyá yóò ní ìdójú ẹ̀ báyìí wọ́n tó fi ráyè máa bára wọn. Ala wọn ní Na'ima, rahma mọ́nìká sọ̀rọ̀ nípa rẹ̀ wọn tún wá ní mahbub àbí nẹ́ẹ̀mà ìdẹ̀ra náà níjẹ́bẹ̀ rahma ìkẹ́ níjẹ́bẹ̀ tó ti báyìí nìyí. fàyà àbàdà tọ́wájẹ́ kórúkọ tiẹ̀ fẹ́ kájẹ́ nàìmà gẹ́gẹ́ bá a ti rí tóun jẹ́ tó ti báyìí bẹ́ẹ̀ náà ni. rọ́ṣmà yẹn kọ́mọdé ọ̀rọ̀ ìmà sókè wáyé ní sìn tó ní ní orúkọ wípé bọ́kùnrin ṣe ń jẹ́ rọ̀hìm tó lè jẹ́ ròyìn fún bẹ́ẹ̀ náà lóbìnrin lè ṣe kíni o ló lè jẹ́ rọ̀hìmà tàbí bẹ́ẹ̀ kọ́tọ́ ayé pé níta wá fẹ́ sọ ni pé kókó fẹ́ ká jẹ́ orúkọ ọlọ́run pé lábẹ́ jíjẹ́ orúkọ ọlọ́run ọba rẹ̀ la fẹ́ lò àti pé ìgbà yẹn á ti ìrọ́fà amátùsí ṣùgbọ́n sápáná èèyàn lè jẹ́ ní rọ̀hìmà ṣùgbọ́n àìní ìsìn èèyàn lè jẹ́ ní sápánà ṣùgbọ́n tó bá fẹ́ ṣe ìdọ́fà amatu sí pé orúkọ ọlọ́run ló ń fẹ́ kí rahim yọjá dé pé ọmọ jẹ́ amatu rahim òní wulẹ̀ jẹ́ rahma ní pàmbélé bẹ́ẹ̀ mahbubu kí ni ìtumọ̀ rẹ̀ sẹ́yìn máa ọ̀dà ẹni tá a nífẹ̀ẹ́ olólùfẹ́ dáa lẹ́fẹ̀ẹ́ lò o ibi ni mo ti sọ túmọ̀ rẹ̀ ó kù sọ́wọ́ ẹni tó fẹ́ sọ olólùfẹ́ tẹ̀sí àníṣe ní ìsìn ìyàwó mi mahbuba èmi lọ́dọ̀ ìyàwó mi kọ́ mahbuba tẹ̀sí yé àbú abdullahi lọ́dọ̀ ìyàwó rẹ̀ kọ́ mahbuba bí ìyàwó rẹ̀ dẹ̀ kọ́ mahbuba ajẹ́ orúkọ àwa tá a ti níbi kan tá a ti níbi tá a fojú sí orúkọ wa nìyẹn lọ́kùnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni.

orúkọ àwọn sọ̀hábà ni mélòó la ti sọ nínú rẹ̀ orúkọ àwọn ẹni rí wọ́n di àwọn ẹni rí ó pọ̀ gidi tí a bá wo síyàrú àlámì nùbàlà síyàrú àlámì nùbàlà eighteen volume orúkọ àti tàwọn ẹni rí lọ́sọ̀ eighteen volume volume kan ó lé ní seven seven hundred page mo là á fi ìwà sọ orúkọ wọn tún fi alifabẹtikali wọn fi tó láti alẹ gbogbo àwọn tí alẹ kú bẹ̀rẹ̀ orúkọ wọn gbogbo àwọn tí bá abẹ́rẹ́ orúkọ wọn títà abẹ́rẹ́ tó fi dórí ẹ sí abẹ́rẹ́ orúkọ rẹ̀ kó la sọ́dí. a máa wá àwọn orúkọ Farhan ní eh, bàbá kan fi ní pé àpèrè ah, àwọn kan làwọn ti ṣètò ṣe gbogbo ẹ̀ máa wà títí wá dáyé wa mọ́ tó ń sọ fèrè àwọn náà ẹ́ Farhan lọ́sọ̀ fèrè àwọn náà tó ń sọ yó ẹnìkan nítọ̀ kò dé ayé wa àwọn tó pé ní ìsìn ìlú àwọn wọ́n sọ pé tọ̀ fara akọ́tọ̀ ìfara fara ìdúrà tó wà fara hàn náà ní ìsìn gbogbo nǹkan làwọn ọmọ yìí wọ́n ti gba gbogbo kìíní ìjẹ́ o so kí irú ẹni bí òṣè kíni o ó kú fẹ́ẹ̀ kan wá orúkọ mi sọ wọ́n máa ń béèrè lọ́wọ́ mahbub mo ní ìní ọmọ ti jẹ́ bẹ́ẹ̀ gbé lọ sọ́dọ̀ ẹ̀lómi ẹ dákun ẹ mórúkọ gidi kẹ mórúkọ gidi kẹ mú sọ ẹlòmíì ọ̀kan tiẹ̀ kò sí tó kù ó tọ́kàn ó sàn wọ orúkọ tuntun. táyà sá máa gbọ́n lè máa pè é ẹ́ ó pọ̀ dáadáa táwọn máa ń fẹ́ múrù rẹ̀ wá parí parí ìdá bàbá ń parí ìdá ó ti ájò nìkan táwọn yòókù èso obìnrin mọ́ ni àbọ̀ nìkan ló lórí onìkan lọ́lọ́yàn àà yóò fi wá jẹ́ parí ìdá ó lè jẹ́ so kódà tó ọkọ mẹ́ta lọ́kọ́ tó ẹ wá ní fàrídà ní bóòlù bí ajẹ́ fàrídà ah, ah. rárá o ọlọ́run kò sí ọ̀rọ̀ fún wa ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ ká sì máa sọ àwọn orúkọ tó wà nítòsí tó wà nítòsí tó kódà tó bá yẹ forúkọ tó jìnnà náà ni bí ẹ bá ní wọn bá yẹ tó tíra kan lẹ̀ láwọn tíra ẹ̀sìn yẹ rí orúkọ àtàbí tẹ̀ tiẹ̀ sọ rárá tàbí ọ̀pọ̀ ni wọláyé ọ̀pọ̀ ọ̀pọ̀ dáadáa àti tọkùnrin àti tòbìnrin ọ̀pọ̀ ẹnu wọn pé tọ́ba gbé sẹ́kúnrò èmi pé kí n bọ́ ọwọ́ orúkọ sàádé tí ò gbajúmọ̀ láwùjọ yìí à ó kò tí ì òṣèré báyìí ó sì sanwó ó sì sanwó sẹ́ mo rò pé ṣèbí rìsáàjì ọ̀fẹ́ kí n bóun ti àbí yọ sanwó sẹ́ èsì bọ́ àpè òṣàdé máa bá wa káàkiri iṣẹ́ tí mo ṣe pọ̀ jù bẹ́ẹ̀ lọ sí bá fẹ́ ti fún sẹ́ lásìkò yẹn àjẹpé yọ sanwó yọ sanwó sẹ́ náà ní ní wọ́n tàbí ráwọ́ sàlàyé àwọn kan fi ráwọ́ sàlàyé ní mọ́ ní wọ́n ní tó tó bọ̀ ẹ́ ti méjèèjì rẹ̀ ní ẹ̀ ní ẹ̀ tọ́ba jẹ́ pé ẹ̀fọ́ bá yẹ pé sápáná bẹ́ẹ̀ ṣe fílẹ̀ òun náà lè fi ọwọ́ àjẹ́ ìdẹ́ra ìdẹ́ra ìkẹ́ ìkẹ́ lásán náà ni èwo tún ni láyì láyì láyì bẹ́ẹ̀ kò sì tún ní jẹ́ta wọ́n ní ní mọ́ta àbí ẹ̀kọ́ ni ní mọ́ta rámọ́ta láì èwo níbo ló ti di ta ìpìlẹ̀ ní tù àbí ẹ̀kọ́ ni kí wàá ní tọ́ wọlé tọ̀ irinṣẹ́ wo lọ́wọ́lé tọ̀ tó fi wá di ní mọ́ta tí ò jẹ́ ní ẹ̀mọ́tùmọ́ torí àyìn sí tí ò sì jẹ́ rọ́ọ̀mọ́tùmọ́ tó fi wá di ní mọ́ta àti rámọ́ta mo rò pé o tún wá lọ fi láàyè sí i sẹ́gbẹ́ tẹ́ ẹ bá ti wù ẹlòmíì ìyẹn ò rí pé ọ̀daràn burúkú ni orúkọ tó ń jẹ́ ọ̀bá lọ yí ipò ni orúkọ yóò ti déédéé rẹ̀ ẹni ibú ni wọ́n wá sọ pé dẹ̀rọ ọlọ́run ni ọ́ ṣé dẹ̀ra lè tó ń ṣe tó ń fi tínà àwọn ẹ̀ obìnrin tó bá pè rẹ̀ ní rọ́hmà tó ní rahmatullahi lòun lápẹ̀rẹ̀ tó wá wí bẹ́ẹ̀ náà tó pè rẹ̀ bẹ́ẹ̀ tá a wá di dínrín òhò àá bóòlù tí wàá jẹ́ rahma báyìí ọ̀daràn ni ọ́ ọ̀daràn ṣẹ̀pọ́n òun náà nílò ẹni bẹ́ẹ̀ ọlọ́run làwọn kó ń bẹ́ẹ̀ wọ́n wá ní pé yóò àwọn ẹni náà ni wọ́n tó fi ráàyè bẹ́ẹ̀ à ọ̀pọ̀ ọ̀yà náà ní tí káàkiri o ọlọ́run làwọn ọ̀pọ̀ ọ̀yà ní tí káàkiri ẹ wá jẹ́ àdààmú ni nínú ní marshal tí wàhálà tóòrùn bá lágbára sẹ́kùrùn ní kùdù máìlì kan lọ lórí wa máìlì yẹn rọ́ọ̀wé sọ pé wọ́n mọ̀ ṣe àmọ̀sáfàtò àrùbí amẹ́lì mẹ́lù láti tó tàhálù lẹ́ àyè òun ọmọ bóyá ibùsọ̀ ní máìlì tí wọ́n gbà lérò pé wọ́n sọ̀rùn mọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí rẹ̀ àbí ọ̀pá tìró tí fi lé tìró ẹjẹ́ àgbà pé ti ibùsọ̀ ológun jù so twenty nine million miles lòún wà tiwa làásọ pé àlè torí bóun láyé twenty nine million miles lòrùn wà tiwa o ẹ wo òrùn mú lọ́sàn yìí ìǹlẹ̀ torí bọ̀ ó dìgbà tó ọjọ́ bá rọ̀ wọ́n wàá súnmọ́ wa lódìdí máìlì kan wọ́n ṣàkóso kọ́dé rọ́bì àti lamuyẹ́bù kan bẹ́ẹ̀ iná òun wọ́n bẹ́ẹ̀ iná àwọn ìrọ̀mẹ́ ilé ń wọ̀ yìí alámùtẹ́kùlì hadith ń bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí a sọ pé rọ́ọ̀wì hadith àwọn èèyàn kọ̀dínláhùn àròkún bíkọ́dìrì àmàlìhìn wọ́n ń sùkàrọ̀ ní máa yẹlẹ́kọ̀ ọ̀nà ní wájálí ogún ọ̀pọ̀ ọmọ ènìyàn pẹ̀lú bó di wọn sẹ́ ẹ̀kú ẹ̀ bá ti tó ìbẹnu wọn tó ti pé àdìsí bí wọ́n pé kókó sẹ́ẹ̀lẹ̀ ogún ọ̀hún mọ́ èmi ìbẹ tó ti pé ojúkun ni èmi ìbẹ orúnkún ni èmi ìbẹ bàrà àdìyẹn ni èmi ìbẹ tó ti pé ogún òkú ní ìjànú pátápátá ìgbà tí wàhálà ìbá pọ̀ ní gbogbo àwọn ọmọ ádámà pátọ́ bá sáré wọn lọ bá ádámà pé wọ́n ẹjẹ́ lọ bá ádámà níbo náà bàbá wa tó tẹ̀ wá kalẹ̀ lákọ̀ọ́kọ́ kó wá lọ bá wa lọ kó wá lọ sọ́dọ̀ lọ ìsúráyìn làwọn fi náà wọ̀ má ni wọ́n bẹ tẹ́lifí wọ́n lọ bọ́ lọ́wọ́ bẹ lẹ́dàá kó tiẹ̀ dájọ́ sí iná náà ní ọ̀bà já sí kámọ̀ wàhálà ìpọ̀ sétùmọ̀ rẹ̀ wá ni pé mo rí dààmú o ìdààmú ní sí wọn káàkiri ẹ̀wọ̀n tí sòrò ayé náà yóò máa sábàlà káàkiri bẹ́ẹ̀ wàá sọ pé òsínú àdáwò rẹ̀ bí a ṣe ń jẹ́ tó yẹn náà yóò máa káàkiri náà ní ẹ̀dá fún kíní báyìí báyìí báyìí gbogbo tó mọ̀ pé ọ̀nà tó lè lò lọ́nà àbáyọ ló ti kiri o yóò máa wá ọ̀nà sí i ọ̀sẹ̀ wọn báyìí náà ni títí táwọn ọmọ ẹ̀dẹ́ ni ó fi wá padà sá sí ọ̀dọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kó tó sí pé kó tó bẹ ọlọ́wọ́n bá tó kọ́ lọ́wọ́n dájọ́. so ẹ wá òbá ti àwọn ìṣẹ̀lẹ̀ tó yẹn náà ló fi jẹ́ pé ká mójútó sí olóore bóun ṣe le tó yẹn àwọn ìran èèyàn méje kan bẹ àwọn míì náà tó ń bẹ tó yàtọ̀ sí méje yìí o tó ṣe wípé àwọn wọ̀nyẹn wọ́n wà lábẹ́ òdi àlàárà sí ọlọ́run lọ́jọ́ tí ò ní sòdì kankan tó ju òdi ọlọ́run ọba lọ. wàláhì iṣẹ́ olóore ni o ẹjọ́ kálukú wo mú o bá àbáṣe rí àwa tiẹ̀ níwájú kankan nu wọn méjèèjì o. tó yàn lọ mójútó ṣe olóore so wàhálà ń bẹ fún wọn ìdààmú yẹn náà ni òde wọn ó sinmi. tí ọba sì fi ìdí náà ọba sì fi ìsan lásọ wọ́n lẹ́jẹ̀ ìṣeré kèétálẹ̀ kan náà ni bí ìyá ṣe ń jẹ wọ́n yẹn náà wọ́n ṣe ń wá bọ́ náà àbáyọ ṣe wà lórí ìyá yẹn pé kó bí àwọn òsì ní jíyà mọ́ ẹ jẹ́ àlọ́ bá ìbílẹ̀ ìtàn gan bọ́ bá jẹ́ kó tiẹ̀ ní nǹkan kankan yóò máa sọ́nà fún ọ náà ni bó ṣe rí nìyẹn. Wallahu ta'ala a'la wa a'lam naam. wọ́n tọ́jú ẹ̀sìn. Thank you àwọn kan jẹ́ tó mọ̀ á kú. àti kọ́kọ́ máa kọ́kọ́ yí pé yíyàwòrán haram illa li hajati muliha tí bùkátà ti pèrè lọ síbẹ̀ lópin ẹ̀sìn ọlọ́ngbà wọlé tó tọ́ba tẹlẹ̀ ìbáyà ti kí ni o ìyàwòrán lè wà. àwọn àtúntò wọn ni wọ́n ń yàwòrán màláyíkà àti ti kọ́kọ́ mọ̀ pé nìkan kan ò kọ́kọ́ rí màláyíkà rí níyàwòrán ìyàkúyà lásán ni ti bẹ́ẹ̀ o kódà kọ́ mọ̀ jẹ́ fáwọn màláìka lọ́ọ́ ya yàwó rẹ̀ wúrẹ́ sínú ilé tàbí síta ọ̀daràn nírú ẹni bẹ́ẹ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ ni kátó wá pé wọ́n á yà kó mú ọgbé màláìka níbo ló ti rí sẹ́mọ̀ pé ó tún fi rọ́ọ̀kú tiẹ̀ ìdí ò rí ọwọ́ àlọ́ yà kó ní. kí ló dé bàbá yìí a. tọ́ ọ yẹ ká gba fóònù yẹn tó bá tó rú lásìkò ìníjọ́ mẹ́jọ kọ́ gba nǹkan padà. tọ́ ṣé ẹ tó ti wà ń bẹ̀yìn nìyẹn gbà tí ó tún wá gbọ́ràn rẹ̀ tí ó tún gbé dáadáa ó tún wá ní Ibrahim rí ó tún ọ wá tún ya àgbò yẹn nígbà tí mọ́lákù mú àgbò abá Ibrahim tó wá fọ́ lé léjìká báyìí pé o ó tún wá ya Ismail subhanallah ẹ wú ọ̀daràn bẹ́ẹ̀ délé ọlá ìbá ya gbogbo tọ́ ẹ bá bẹ̀bẹ̀ gbogbo eléyìí wọ̀ ọ̀daràn ni o ẹ dákun ẹja sọ̀ra èyí tó wá ń tó tó wá ń bá yẹn nu jẹ́ púpọ̀ ní àwọn màsáàjìdì wa àwọn yóò tó wá lọ ya pósítà pẹ̀lú àwòrán wọn lè bí àbá àkàndé àti wá àti ni ẹ kórúkọ àbá lásán kẹ mọ́yàwó rẹ̀ síbẹ̀ wọ́n àmọ́ lẹ̀ mọ́ mọ́sálásí pósítì náà ó bí ibi ni wọ́n lẹ̀ lẹ̀kùn lẹ̀ mọ́ kódà gbogbo wa sígbà tí ọba ní ìtumọ̀ tí ìbá ti pé àwọn elétò mọ́sálásí wà mọ̀ pé àwọn ẹni rèé lélẹ́ ṣùgbọ́n wòlé lẹ́mọ́ mọ́sálásí. ẹ wàá sọ gbogbo ara mọ́sálásí di ilé ilẹ̀ ẹ̀kan mọ́ nígbà báyà àwọn náà sàwọn tòkè náà lọ́wọ́ máa pé wọ́n máa ń lẹ̀ ẹ̀kan mọ́ bẹ́ẹ̀ jẹ́ káà náà lẹ̀ lé nígbà yà àwọn onípàtó náà rí pé kíní kàpàtó náà ń pétà lọ bá lọ gbé wa ẹ dàpọ̀ ẹja sọ̀rọ̀ ọ̀rọ̀ àwòrán lé o irú àwọn èsì àfa wa wá béèrè wàlọ́ọ̀hì ẹsẹ̀ rẹ̀ tó wá nípa torí ìdájà pa arọ́ fóun orí màláìka ọ̀dà mọ̀ nìyẹn bí àwọn sọ pé Jibrilu nìyẹn kọ́ máa sọ pé Ibrahim lélẹ́yìí kọ́ máa sọ pé Ismail ni ó léwu o ẹja kò torí tọ́lọ́ ẹja sọ̀rọ̀ gbogbo àwọn ìṣesí wọ̀nyẹn pọ́tò dára fún mùsùlùmí láti máa yà à ń sọ̀rọ̀ báyìí níjọ́ kan lẹ́nìkan wá ní àwọn afáà tí wọ́n mọ tọ́kàn kọ́mọ náwó mọ̀ bí wọ́n bá ya kíníkà sínú owó àwọn èèyàn darẹ́ wọn èyí tẹ ẹ máa ń wò wo ìwòye pé á ah, tí wọ́n bá ń sọ̀rọ̀ sírù yẹn èmi mo ṣe owó ni tí wọ́n bá fi yọ̀ǹda pé kí n ṣe owó yẹn kalẹ̀ èmi ò ní fi àwòrán èèyàn sí mo lè fa àwòrán igbá sí mo lè fa àwòrán ọkọ̀ lásán mo lè fi sí àwòrán ilé mo lè fi sí fóònù mo lè fi sí mo lè ya ọkọ́ síbẹ̀ mo lè ya àdá síbẹ̀ mo lè ya gbọ́n síbẹ̀ òfin mo lè ya síbẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo tó bá ti jẹ́ mọ̀ nǹkan abẹ̀mí èyàn ṣe kí ni èyàn sọ̀ra fún ọ̀rá ni pé ká má nàwó mọ́ gbogbo yẹn náà kọ́ ni ó ti fi gbọ́n ẹ̀nà ọlọ́run bá fi ta lọ́rẹ̀ náà ni ó ní ẹ mọ́kàtí lọ ọ̀yẹ́ kó ní passport kí nìyẹn jẹ́ níbẹ̀ yẹn àmì ìdánimọ̀ àmì ìdánimọ̀ ni ọkẹ ẹni tó tó mú agboolé ya rẹ dúró báyìí tó ní ọyá gán mi gán mi ẹ dàpọ̀ àǹfààní wò láfẹ́ kọ́ mi yáàrí ni àtàlẹ́ àbòrí fáàyè fáàyè òun náà fáàyè lásán ni gbogbo nǹkan ìṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ ẹ náà kí ni ṣe fún wa gbogbo wa náà la mọ̀ sí ọ̀dà o àtàwọn bàbá wa yẹn náà tí wọ́n ń ta gidi fún wa pé kò sí sọ́jọ́ àwọn ti gbá wọ́n gbá wọn nígbà ẹn bàbá yẹn náà wá gbọ́n dáadáa tó bá di inú rọ́múlọ́ náà wọn ọba tiẹ̀ tó yí kó tó bá di mẹ́wàá gbẹ̀yìn wọn àdó gbogbo kàlẹ́dà wọn wọn dojú ẹ̀kọ́ wọn àdójú ẹ̀kọ́ ògiri gbogbo fọ́tò wọn mi ò rè wọn ò rè wọn ò rè ẹlòmí ò rè àwọn mi ò tiẹ̀ ní rè wọn kàn kọjú ẹ̀dùn kiri ni gbogbo eléyìí ẹ̀ wò ẹ dákun ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe ó ti tó wa pé kò sí inú ẹ̀sìn ọ̀fẹ́ ẹ̀sìn ọlọ́wọ̀n ọ̀fẹ́ kásì kìnnì kájà wọn bẹ kí wọn adé pé fún rọmọdán bá dé lòdò yẹ kò sínú rọmọdán nìkan lọ ń fẹ́ kẹ lẹ́yìn rọmọdán wọn fẹ́ kẹ tí anabi sọlá ìsọlá sọ fún pé innal malaikata dáadáa jẹ ọmọláìka la tadkhulu baytan wọn ò ní wọnú ilé kan fihi suratun tí àwòrán bẹ́ẹ̀ àwòtàmàṣe tàbí wọ̀tàmàṣe àwòtàmàṣe tàbí àwọn èrè níbo mi ò mú tàmàṣe lọ àti tàfọ̀wé ìwà àti àwọn sọ fún wa pé ẹ sùúrà bẹ yẹn èlé ni kì í ṣe kíní kan ńgbà tó wá mú méjèèjì wá kọ tá a bá ti mú nǹkan méjì wá papọ̀ yẹtù lọ alẹ́ ni mo ya wọ̀ ó túmọ̀ pé túmọ̀ wọn papọ̀. tó wá láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn nǹkan bàbá sójà tí wọ́n gbé kalẹ̀ yẹn kọ bófin ẹ̀sìn ọlọ́run bàbá sójà ti ń bẹ ní ọjà aláìkọgbà sẹ́wọ̀n kí wọ́n gbé síwájú mọ́sìkì kí la ṣe ń gbà yẹn àwo àwọn tá a wo rẹ́rìn la ilaha illallah la ilaha láti jáde báyìí nírọ̀lẹ́ má lé báyìí a lọ di ẹ̀yẹ́ dànù. níwájú mọ́sálásí sẹ́ńtà mọ́tò ìlú wa fúkínní bàbá ti wá mú ó ti lọ ó ti rodò lọ́mú gbogbo àwọn kan wọ̀nyẹn kò dáa dákun ẹja ṣọ́ra fún un tó fi ẹ̀sìn ọlọ́run bọ̀ bá ti fẹ́ nǹkan kọ̀ọ̀fẹ́ náà ni. àárọ̀ ẹ̀mí wa fún tọ́lọ̀ fẹ́ àárọ̀ ẹ̀mí wa pé kó ju tọ́lọ́wọ́n ọba ìdíkì ọlọ́ọ̀fẹ́ kó jù sílẹ̀ gbogbo àwọn sẹ́sìn yẹn kí n kálukú wa kásá sẹ́kìn ni o kárí pé asọ́ra gidigidi kò níbi sẹ́sìn yẹn kí Allah subhanahu wa ta'ala kó dáhùn kó sí àánú fẹ́mi àtẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa subhanahu wa ta'ala alhamdulilayi ṣẹlẹ̀ ndá ìlà ìlà ẹ̀ aztec burúkú wa tó ìlà yìí.